أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé akíra wa ń rọ̀lẹ́ yìí ẹ̀ẹ́n prógrámù wa ta bẹ̀rẹ̀ àìṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́nìí ni torí pé àwọn èèyàn ń bèèrè lọ́wọ́ ká máa gbé àwọn àfa wa lóríṣiríṣi ká máa béèrè àwọn béèrè àwọn béèrè oríṣiríṣi lọ́wọ́ wọn nípa ẹ̀sìn kọ́n dẹ̀ máa fún wa lésì torí pé pílánì wa náà bí gbogbo àwòṣe ní wọná àti christian àti muslim àtẹni tí ò lẹ́sìn a gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ ara wa pé à èwo ni tó ń ṣe báwo ló ṣe rí báwo ló ṣe rí bẹ́ẹ̀ a dẹ̀ ti ń gbìyànjú ti pẹ́ láti jẹ́ kí prógrámù yìí kó bọ́ sí i bọ̀ alihamudulilayi tó yẹ la ṣe gbé ìkànnú àwọn àfa wa ustaz abdulhakeem Ah, tajudeen láṣegbọn wa pé káwọn náà wá bá wa dá sí orí ètò yìí torí pé àwọn náà máa àwọn náà wà náà tó ń ṣe program lórí program wa táwọn náà máa ń give lecture but àwọn èèyàn wá ní ká bá ká gbé wọn wá kán wá kán wá bá wa kán wá dáhùn àwọn nǹkan kan tí ẹ pé kò yá wọn pé àwọn fẹ́ yẹ ká gbé wọn wá sí life ni but kí ni system wa ò ṣiṣẹ́ fún life ní èní but alhamdulilayi a máa manage ẹ̀ bẹ́ẹ̀ a dẹ̀ máa post ẹ̀ kọ́lọ́mù bá máa ṣàìṣe rọrùn nǹkan tá a fẹ́ bèè lọ́wọ́ àfàwà àfàwà ẹ kọ́kọ́ introduce ara yín náà fún gbogbo àwọn aráalé kan kọ́ rí yín náà kọ́ mọ bẹ́ẹ̀ jẹ́. ọdúnláì mi ṣe ìtọ́nù ọjọ́ bisimilahi rahim akí gbogbo wa pẹ̀lú kíkí tí ọlá kíkí tí ọlá kíkí tó dáa jù ní gbogbo ìgbà ọ̀nà nígbóló asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. orúkọ ó ní wọ́n máa ń pè mí jùlọ torí pé tí ọ̀gá mi bá pè mí Alhaji Yusuf Adépọ̀jù bá wà ni mo fi máa ń dáhùn tí mo dẹ̀ jẹ́ kan nínú àwọn senior lecturer Academy of Islamic Propagation Nigeria and the chief reciter for Alhaji Yusuf Olatunde Adépọ̀jù bí ó ṣe lọ náà nìyẹn. alhamdulilayi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ àwọn àfa wa fún bó ṣe introduce ara wọn sí gbogbo ayé gbogbo wa la mọ̀ wọn kò sẹ́ni tí ò dáfa Abdulhakeem mọ̀ káàkiri gbogbo ayé torí pé tó bá ń wo lẹ́kṣọ̀ àfa wa eh, kí lórúkọ Yusuf Adépọ̀jù gbogbo ẹbọ iná ló máa ráwọn ló máa ráfàbọ àfa wa abdulhakeem ń bẹ ìbéèrè kan tá a fẹ́ béèrè lọ́wọ́ wọn torí pé ká má gba àwọn èèyàn wa lásìkò lórí eh, program ta torí ẹ̀ pè wọ́n wá torí pé àwọn èèyàn àwọn èèyàn máa ń sọ ọ̀rọ̀ oríṣiríṣi wọ́n máa ń sọ ọ̀rọ̀ oríṣiríṣi lórí ọ̀rọ̀ ọlọ́run tá bá pe léegun pé báwo lọ́lọ́run ṣe jẹ́ lọ́dọ̀ títí òun náà ṣàlàyé tá bá pe òun náà sọ títí ẹ̀ ta pẹ́ anybody christian náà sọ pé bọ́lọ́hún ṣe rí lọ́dọ̀ tòun rè bọ́lọ́hún ṣe rí lọ́dọ̀ tòun rè àwa mùsùlùmí náà àwa náà ní títí wa náà pa bọ́lọ́hún ṣe rí rè ǹjẹ́ bí ọlọ́hún ṣe rí nínú christianity bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú islam. tọ́ àwọn ọ̀dọ́ láì mẹ́ṣẹ́ tí wọ́n yànjú bísí mẹ́rin a dúpẹ́ fún ọlọ́run àbẹ́ ọlọ́run bá ọba àlekè ọlá kọ́lọ́run kó mọ́ ṣì wá lọ́nà kọ́lọ́run kó dẹ̀ kó mọ́ fi ìmọ̀ta bá ní kó mọ́ fi nù wá. alákọ̀ọ́kọ́ ni wípé bíbélì sọ̀rọ̀ kan àbí kí n kọ́kọ́ mú wa láti inú alukur'an ọlọ́run ní fasalu ahla zikiri in kuntum la ta'lamun ọlọ́run ní ẹ béèrè lọ́wọ́ àwọn tó bá yé tí ẹ tí ò bá tọ́rọ̀ ò bá yé yín ẹ béèrè lọ́wọ́ àwọn tó yé bíbélì náà sì dá sí in the book of Isaiah chapter one verse eighteen bíbélì ní ẹ wá ẹ jẹ́ kí a jọ sọ àsọyé pọ̀ ní first Thessalonians chapter five verse twenty one and twenty two bíbélì ní ẹ wá ohun gbogbo dájú kẹ́ ẹ sì dì mẹ́yìí tí ṣe òtítọ́ and in the book of John chapter eight verse thirty one and thirty two wọ́n ní nígbà náà ni jésù sì wí fáwọn júù tó gbàgbọ́ wípé tí ẹ bá tẹ̀lé àwọn ọ̀rọ̀ mi lẹ tó di ọmọlẹ́yìn mi tòótọ́ ẹ̀yin ò mọ òtítọ́ òótọ́ ó sì sọ yín di òmìnira. nínú islam ẹ rí wípé ọlọ́run fún wa ní súrà kan súratul ikhlas bisimilahi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. àwọn bàbá wa tí wọ́n jẹ́ comparator bíi ahmad didat bíi Zakiru Naik wọ́n máa ń jẹ́ kó yé wa pé àwọn attribute yìí tó wà nínú suratul Ikhlas gbogbo ẹni tó bá ń sin ọlọ́run kan tí ó wá tí gbogbo ọlọ́run tó ń sìn tó wá ní gbogbo attribute tó wà nínú suratul Ikhlas á jẹ́ pé ọlọ́run kan náà lájọ ń sìn àmọ́ tí attribute ọlọ́run tiẹ̀ tó bá ti yàtọ̀ sí eléyìí tó wà nínú suratul Ikhlas á jẹ́ pé ah, ọ̀tọ̀ la yọ ọlọ́run tiẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run kúlù huwa Allahu ahad wípé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ní Quran chapter forty one verse five suratul Fusilat ọlọ́run ní anabi kul ana basharu mithlukum yuha anama ila hukum ila wahid ọlọ́run ní anabi sọ fún wọn pé abara bíi ti ń lèmi náà ẹ bẹ́ẹ̀ ṣe ń jẹ lèmi náà ń jẹ bẹ́ẹ̀ ṣe ń mu lèmi náà ń mu bẹ́ẹ̀ ṣe ń fẹ́yàwó lèmi náà ń gbẹ́ fẹ́yàwó ṣùgbọ́n ìyàtọ̀ wa ni pé yuha ilayya anabi ọlọ́run lèmi èmi gbà wáyìí ṣùgbọ́n pẹ̀lú síbẹ̀ náà annama ilahukum ilahu wahid ọlọ́run ọba ẹyọ kan ni ẹyọ kan lọ́lọ́wọ́n bá yín even gan nínú bíbélì in the book of Deuteronomy chapter six verse four lásìkò Mósè Mósè ní gbọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run wa olúwa kan ni lásìkò bẹ́ẹ̀ ni lásìkò Mósè lásìkò tó wà ibo anabi wa ayisa alayhi salatu wasalam Jesus Christ nínú bíbélì gan in the book of Mark chapter twelve verse twenty-eight and twenty-nine and thirty wọn ọ̀kan náà àwọn akọ̀wé tọ̀ Jésù Kristi wá ìgbà tó rí bá ń ṣe ń bira wọn léèrè mm-hmm. ó wá rí i pé Jésù ń dá wọn lóhùn rere <laughs> ó wá bi Jésù léèrè wípé èwo ni èkíní nínú àwọn òfin jésù wa dá lóhùn pé èkí nínú àwọn òfin ni o ẹgbẹ́ o ẹ̀yin ọmọ ìsírẹ́lì olúwa ọlọ́run wa olúwa kan ni. jésù náà sọ bẹ́ẹ̀. wàhálà jésù sọ bẹ́ẹ̀. Ah, ah. ìyàlẹ́nu lọ́wọ́ máa ń jẹ́ fún mi lẹ́yìn táwọn ọmọlẹ́yìn kristi tí wọ́n máa ń pariwo trinity ẹbí ọmọlẹ́yìn kristi léèrè ẹni in the four canonical gospels matthew mark luke and john ẹni kó fún yín lẹ́rìí níbi tí jésù ti sọ̀rọ̀ trinity mo mọ̀ pé àwọn ajẹ́rìí ò tiẹ̀ ní bílíìfù nínú ilé torí pé wọ́n ní àwọn nǹkan mẹ́ta tó yàtọ̀ síra wọn ni. ẹni sùúrù àwọn ajẹ́rìí ṣe bí christian náà ni wọn. ẹ christian ni wọn. wáyé táwọn wàá gba yẹn gbọ́. reason ni pé àwọn tún understand bible better than every other christians torí pé wọ́n máa ń ka bíbélì dáadáa but other christians ọ̀pọ̀lọpọ̀ wọn nǹkan táwọn pastor wọn bá ti sọ fún wọn òun ni wọ́n máa ń tẹ̀lé. ìyàtọ̀ wọn náà ni ẹ ìyàtọ̀ wọn náà ni àwọn máa ń ka bible gan. now ọlọ́ni Allahu Samad ọba àjíronú kan lọ́lọ́run jésù máa ń ṣàdúrà sọ́lọ́run. jésù náà ṣàdúrà sọ́lọ́run bẹ́ẹ̀ ni Ni ànábì ọlọ́run in the book Matthew chapter twenty six verse thirty nine bíbélì ní jésù sì lọ sí iwájú díẹ̀ hmm. ó sì dojú bolẹ̀ ó sì ń gbàdúrà wípé bàbá mi ẹ dákun tí o bá lè ṣe Allahu Akbar ó ń bẹ lọ́hùn bẹ́ẹ̀ wàláìlẹ̀ àti jésù ń bẹ lọ́hùn tó bá wá ṣe wípé jésù ni ọlọ́run ni ọlọ́run wo ló tún wá ń ké pè. nínú bíbélì nínú bíbélì. o oh, o. Oh. bíbélì sọ bẹ́ẹ̀ Matthew twenty six thirty nine ẹ jẹ́ ká lọ wò ó kódà níbi kan nínú bíbélì ní matthew chapter six verse nine jésù ń kọ́ àwọn ọmọlẹ́yìn ẹ̀ bí wọ́n ṣe ń gbàdúrà ó ní ẹ máa gbàdúrà báyìí bàbá tí ń bẹ ní ọ̀run kí á bọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tí ẹni ká ṣe láyé bọ́n ti ń ṣe lọ́run fún wa lóúnjẹ ọjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bá a ti ń dárí jì àwọn tó ṣẹ̀ wá má fà sínú ìdánwò torí gbà lọ́wọ́ bìlísì torí ìjọba ń tirẹ̀ agbára ń tirẹ̀ ògo ń tirẹ̀ láéláé àmì ọlọ́run ni jésù ń pariwo. bẹ́ẹ̀ ni nínú bíbélì ṣùgbọ́n lẹ́yìn ni the christians of nowadays orúkọ jésù ni wọ́n ń pa Eh. Ah, jésù jésù yìí a ó rí lọ́jọ́ kan <laughs> aláìgbàgbọ́ aláìgbàgbọ́ níbo nìwọ yìí ó wà nígbà tí jésù bá dé àwọn nǹkan tí jésù pera ẹ̀ gan ni wọ́n ń pe jésù eh, eh, lẹ́kọ̀ọ́ ń bí ẹnìkan kọrin kan ó ní mo ti rí rí dáńfó tó pa sétan jésù ló wá kọ <laughs> èmi ní kọ́ńdọ́ rẹ̀ mo ti rí rí dámúdó pàṣẹta jésù ló wà kọ lọ́jọ́ yẹn wọ́n tún wá sọ ọdí ànábì ọlọ́run wọ́n tún sọ di danfo driver. Ah, ah. E, e, èkó ló wá náà ni àbí mòwe. èmi ò mọ owó. <laughs> torí pé wọn àwọn ànábì ọlọ́run dey deserve respect mm, mm. wọn kì í ṣe ẹni àbùkù rárá ẹni àjírònú kan ni wọn jésù ń bẹ lọ ó tún wá kọ́ wa bá tún ṣe mọ bẹ́ẹ̀ bá mi lánìí ẹni wàlámi yóò láì ọlọ́run tá a wí kò gbúdọ̀ bímọ ẹnì kan ò sì gbúdọ̀ bí mm. wàlámi yakunla okúfù ahad a sì gbúdọ̀ fi ẹnìkankan wí ọlọ́run ọlọ́run ò ṣeé ṣàfiwé ẹ̀yin náà máa wò ó mo fẹ́ sáré put reference kan nínú bíbélì kí ẹ lè bá a rí wípé àwọn èèyàn ń fi àbùkù kan ọlọ́run nínú bíbélì níbìkan in the book of Genesis chapter three verse eight afasaid ọ̀rọ̀ yìí kò sígbà tí ọ̀gá mi bá kà á gan tí ìyá lẹ́nu pé ah, ah tá a bá wá pe bíbélì lọ́rọ̀ ọlọ́run ìjọ yẹ ká máa bá wọn heal befitting attribute of God ń bẹ̀ àwọn ọ̀rọ̀ tí tó tàbùkù ọlọ́run ká tún máa bá a ní. tó kábùkù bọ́ lọ́run tí ẹ pé eléyìí ò tọ́ fọ́lọ́ pé àti ẹ̀ gbọ́dọ̀ fi eléyìí wí ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ká wí ọlọ́run. àwa ń rí nínú ìwé tán sọ pé ọlọ́run ló inspire àwọn tí wọ́n kọ. ní Genesis chapter three verse eight bíbélì ní in the cool of the day perhaps irú àsìkò tá a wà ẹ̀hẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ tó òòrùn ti rọlẹ̀ àwọn oníkan báyìí tí wọ́n ní bóyá torí pé kóòrùn mọ́ bàa pọ̀ lọ́hùn ọlọ́run wá ṣe sùúrù ó jẹ́ kó òòrùn wọ̀ bíbélì wa ní ọlọ́run wá sọ̀kalẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí rìn nínú ọgbà bí àṣà ọ̀gá mi pé àwọn tó wà ń bẹ̀ wọ́n ní láti gbọ́ footsteps ọlọ́run ọlọ́run wá rìn ìkà ìkó ọlọ́run náà ìkà ẹ wọ́n ní ó ń rìn kẹ́ ẹ tó lè sọ pé èèyàn ń rìn ẹ gbọ́dọ̀ gbọ́ footstep rẹ. ẹ máa gbóhùn ẹsẹ̀ tẹ́ ẹ máa gbóhùn ẹsẹ̀ ẹ lè ṣàlàyé bó ṣe rìn. ẹni yẹn tó wà ń bẹ òun wà ń bẹ ìjọ náà bíbélì ni wọ́n sì gbọ́ ohùn ẹ ó gbọ́ ohùn olúwa ó ń rìn wàhálà wà ń bẹ Genesis chapter three verse eight ó ń rìn nínú ọgbà ẹ wàá mọ tó fọ́ ni bíbélì wa ní ádámù àti aya rẹ̀ bá ṣe rí ọlọ́run lọ́ọ̀kan wà pé ah ẹ̀gbọ́n ló ń bọ̀ igẹ̀ bíbélì wa wá ní wọ́n lo fọ́múlà kan tó ń pè ní fọ́múlà dọ́ọ̀jì ẹ̀ ah. escaping strategy wọ́n wá sá pamọ́ sára agi wọ́n gọ sábẹ́ igi so ẹ mọ̀ kí fọ́lọ́wọ́ ṣe mọ̀ kí láyé àtijọ́ a máa ń ṣeré kan mi mọ̀ bóyá a máa ń ṣe láíláńdì ń bì wọ́n ní bójúbójú o olóró ń bọ̀ o ẹ para mọ́ o ṣé kí n ṣi ṣìṣì ṣì ṣì ẹni tó lóró bá mú bíbélì wa ní irú eré bíi drama ni wàláì it is so dramatic bíbélì wa ní àwọn méjèèjì wa gọ sábẹ́ wọn gọ sápá gíṣà pé ọlọ́run ò lè rí wọn àkọ́dé tó lè bá yìí bọ́n ṣe sọ́yìn eh, o bíbélì ni ọlọ́run ò rí wọn wọ́n wá ní ọlọ́run wá wò kí a ádámọ̀dà éfàdà bíbélì ni ọlọ́run sì kọ ó sì wí pé ádámọ̀ o. ṣe n tẹ́ ń ka yẹn kò sínú kuraani n tẹ́ ń ka yẹn inú ìwé ti ń kà. bíbélì mo ti ń kà the book of Genesis chapter three verse eight àwọn tá a bá ń dá òjò náà wò bíbélì ni olúwa sì kọ ó sì wí pé ádámọ̀ níbo ni ìwọ wà <laughs> àwọn náà wà wọ pé ah, ẹ̀gbọ́n ìyá wàhálà ẹ̀ pọ̀ jù sàkí ló ń ṣe bíbélì wa ni ádámọ̀ wa ń dáhùn níbi tó gọ sí pé ah, ẹ̀rù rẹ ló bà wá eh. nítorí pa wà ní òhò ah. ọpọlọ Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá pé padà according to the Bible ọpọlọ Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá pé padà gé ah ta ló sọ fún yín pé wà ń òhò eh, eh, ẹ ti débi èso tí mo ní kí ẹ má débẹ̀ ẹ̀rí torí pé Ọlọ́run sọ rírì sọ fún wọn pé ẹ gbọ́dọ̀ débi èso yẹn èmi fún kan Genesis chapter two verse sixteen and seventeen pé ọjọ́ tẹ bá débẹ̀ ọjọ́ yẹn lẹ máa kú. ọlọ́run wa mọ̀ pé wọ́n ti ah, Allahu Akbar a bárò àwọn ọ̀rọ̀ yẹn nínú bíbí nínú alukur'an ọlọ́run ah, ti débi igi tí mo ní kẹ́ jẹ it is an ill befitting book of God pé ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá ń wá dámà àti éfà nínú ọgbà bíi pé ìyẹn ò tí ì tó ibìkan tó wá wà nù bíbélì in the book of second Samuel chapter twenty two verse seven bíbélì ní sọ mi èmi ké pé olúwa ó pọ̀ lọ́hùn. ẹ ní second samuel chapter twenty two verse seven. nínú pọ̀jù bẹ́ẹ̀ pé kí ọmọ ní ọwọ́ àánú ìdààmú. ìdààmú pé ó tiẹ̀ ti sún gbogbo nǹkan kò kò kò yé mọ́. kò yé mọ́. wọ́n ní nínú pọ̀jù mi èmi ké pé olúwa. bẹ́ẹ̀ni. igbe mi wọ etí rẹ̀ ìpínlẹ̀ ọ̀run mi bẹ́ẹ̀ni ìpínlẹ̀ ọ̀run mi ó sì wá ẹni tó ń rìpọ́ọ̀tù náà ní bíi pílà kó ṣe. bí kí lorúkọ tó máa ń sọ pé ṣẹlẹ̀ ńlá ayé. earthquake bẹ́ẹ̀ ni ẹni tó wà ń bẹ̀ ń gbà náà òun lòun report tó dúró tó rí. òun ló ń report tó ṣẹlẹ̀. torí bí ìpìlẹ̀ ọ̀run ṣe mì. ló ṣe mì kìkì. ó ní ó wá wárìrì ìpìlẹ̀ ọ̀run sì mì nítorí tí ọlọ́run bínú. ìbínú dé bọ́lọ́. ìbínú dé bọ́lọ́ inú bí ọlọ́run jọ̀rọ̀ ká ah, kí ni gbogbo kàtìkàtì. bíbélì wa ní láti sọ pé inú bí ọlọ́run kọjá ààyè bíbélì wa ní èéfín sì jáde láti ìwò mú ọlọ́run inú ntẹ̀ ń ka inú bíbélì wa. bẹ́ẹ̀ in the book of second samuel chapter twenty two verse seven ah, in fact ìgbà tá à ń kọjá lọ́wọ́ iwájú àwọn ọmọ ojú náà lẹ́ẹ̀kẹ́ mi gan wò pé mi ìlú eléyìí rí o <laughs> ní Lagos Island ah, ah, àwọn máa ṣe ń mu gbogbo ẹ̀ náà mọ̀ ẹ̀ka rẹ̀ la ẹ̀yin ọmọ ọlọ́mọ àdúgbò tèmi nìyẹn bẹ́ẹ̀ ni mi tún gbúdọ̀ sọ̀rọ̀ mi gbúdọ̀ sọ̀rọ̀ jù ká má bàa mú mi mọ́lẹ̀ bíbélì wa ní <laughs> èébì sì jáde láti ìwò mú ọlọ́run wá kì í ṣe that means pé ẹni yẹn kọ́kọ́ rọ́ ọlọ́run ó ọlọ́run wẹ́ẹ́ èéfín ló jáde láti ẹnu ẹ. nínú nínú fa ibo wà ní bíbélì. in the book of second samuel chapter twenty two verse seven àṣà àti ìgbọ̀n kankan bíbélì fún wa ní iná tí wọ́n jáde láti ẹnu ọlọ́run pẹ̀lú mu. Ah. iná bá wò láì ṣe Ṣàngó. Ah, ẹ ṣe o ìyẹn lèmi kọ́kọ́ rẹ̀ gba olúkòso the bible succeeded in shangolising god tó tó ní bíbélì ó ṣe wá sọ pé ọlọ́run ń yọ èéfín ní wá ń yọ nẹ́lẹ́nu bí ìṣango wọ́n wá tún wá mú lórin ìyẹn ló wá bà mí nú jẹ́jú pátápátá báwọn ṣe ń kọrin náà ọba ni ó máa jẹ́ èè ọba ni ó máa jẹ́ ọba ni ó máa jẹ́ èè ọba ni ó máa jẹ́ ọba tí a tó ń yọnà lẹ́nu ọba ni ó máa ah, jẹ. ṣé tó fi kọ́ nìyẹn nìyẹn. ṣé tó fi kọ́ nìyẹn. ibi tó rí mi nínú bíbélì tó fi kọ́ pé àyàfà ibi kan ènìbí kan psalm seventy eight verse sixty five bíbélì ni olúwa sì jí ní ojú oorun àní gẹ́gẹ́ bí ọkùnrin alágbára tó ti mutí yó ó wà nù bíbélì wàláì ó wà nù kùránì pọ́ lọ́hùn sí pé wọn kì í sùn látà látà kúrú sínú tún wà lànà kódà ní psalm one twenty one verse four bíbélì ní sì kíyèsí ẹni tí ń pa ìsírẹ́lì mọ́ kì í sùn bẹ́ẹ̀ ni kì í tòògbé àwa mọ bíbélì ṣe dénú bíbélì jí ọlọ́run bá jí bí ọkùnrin alágbára tó ti mutí ìyẹn ni pé ó sì ń ṣìrànà ńgbà tó jí kò tí ì jí dáadáa pé kó ì máa kó wò. ẹ mọ̀ bí ọlọ́tí ṣe ṣe àbòwò mú tí ìkú sóde kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń de ilé bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ń ṣe gbọ́ngbọ̀ngbọ̀n ọlọ́run sì sọ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìpínlẹ̀ṣẹ̀ pàṣẹ fáwọn ọ̀nà tó ọlọ́run ní láti rí ìkùlẹ̀ wọ́n wọ ìdíríkùlẹ̀ àbùsọ́rọ̀ wọ́n wọ latiful in the book of first corinthians chapter one verse twenty-five kẹ́ ẹ máa wo heal be fitting attribute of god bíbélì ṣe ń fi àbùkù kan ọlọ́run ní first corinthians chapter one verse one eléyìí máa ń bà mí inú jẹ́ gbogbo ìgbà tí n bá kà bíbélì ní nítorí tí wèrè ọlọ́run gbogbo ju wèrè èèyàn lọ. wèrè ọlọ́run ẹ bẹ́ẹ̀ ni. nínú bíbélì. wàláhì àbí àní ó jọ mí lójú ńjọ́ tí mo kọ́kọ́ kà á first corinthians chapter one verse twenty-five ọmọlẹ́yìn kristi kan ní ẹ má máa mú bíbélì lórí ẹ máa bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ mọ́ ní ó dáa jẹ́ kí n fún ẹ́ ń tàṣì ìwọ náà bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ló bá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ take it from anywhere labatunde twenty five only because the foolishness of God is wiser than men tọ́lọ́ oh, oh. bá tiẹ̀ ń ṣe bí ọmọ ojú náà tọ́lọ̀ máa ń ṣe gàngàn tó ń ṣe bí ọmọ ojú náà ẹ̀ gbọ́dọ̀ máa fi wọ́n wé nǹkan mi the foolishness of God nítorí tí wèrè ọlọ́run ó gbọ́n ju wèrè èèyàn lọ àti àìlera ọlọ́run ẹ mọ̀ pé ní ilẹ̀ yorùbá máa ń ṣàdúrà kan pé ó san kò san ọlọ́run wọn fi wèrè dán wa wò bíbélì wa ni wèrè ọlọ́run this time around ó gbọ́n ju wèrè yẹn lọ ẹ wo ẹ tí wọ́n fi ẹ wo ẹ tí wọ́n fi ń kan ọlọ́run e- eléyìí burú jù bákan náà nínú ìwé kan tá a mọ̀ sí psalm forty four verse twenty three bíbélì kanlẹ̀ ó kan ẹni yẹn kanlẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ó ní jí olúwa èéṣe tí wọ́n fi ń sùn nínú àsìkò yìí ah ó sọ fọlọ́run bẹ́ẹ̀. ọlọ́run ó ní àìwọ́ ah, ló ah, nǹkan ṣe wá ó wá ń sùn ó ń sùn ó ń sùn. pé ẹni sùúrù ẹni sùúrù bẹ́ẹ̀ pọ́lọ́wọ́ ọba ń sùn eh, lọ́wọ́ ẹ̀ ó sùn lọ́wọ́ èèyàn kan wá ń sọ fọlọ́run pé àjídìde àjídìde ah, psalm forty four èwo ló orun tó ń sùn psalm forty four verse twenty three jíjà olówó kí ló ń sùn fún mi. oṣù bẹ́ẹ̀ wà lè mọ̀ jí eṣe tó fi ń sùn. láìláìlá aláwọ̀. ẹ rí i pé látàkùnrin sínú ẹ̀tọ́ wa ọlọ́run ṣẹ̀ ní kò ní tó gbèdébí pé yóò sùn. ẹ rí i pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ títakò ọlọ́run ni now nínú àwọn ill befitting attribute of God tó tún wà nínú bíbélì torí pé à ń ṣàlàyé nípa concept ọlọ́run tá a bá wọn ń ka eléyìí nínú bíbélì eléyìí ó confuse wa ni kò lè convince wa there is difference between confusion and, and conviction ẹhẹ a gbọ́dọ̀ wa convinced nípa tá à ń ṣe ni ẹ máa wo eléyìí o in the book of Exodus chapter thirty one. ẹni sùúrù ó ti ah, ẹni sùúrù gbogbo ń tẹ́ ń kàjáde tẹ́ ń kàjáde tẹ́ ń ó ti ń pọ̀ jù ah. ṣé kò yẹ kí ah, ṣé àwọn èèyàn rí ni. ẹ ẹ nígbà tí wọn ò ní kà torí pé ọ̀rọ̀ dá a sì ń bọ̀ ni láyé ijọ́ wọn ni as poor as such rat church rat poor o. ẹni sùúrù ẹ mẹ́wàá ẹ dárúkọ pé ẹ̀yin ń bọ̀ lórí kí ló ṣe lórí ah, mo yìí ń bọ̀ lórí ẹ̀yin máa ẹ̀yin máa padà sórí ibi o kí ló ṣe lórí dá mẹ́wàá nù. ẹ ọ̀rọ̀ ìdámẹ́wàá yẹn ó tiẹ̀ ọ̀rọ̀ tó tó ń sọ pé ìdá mẹ́wàá ọ̀pẹ jésù sọ pé tó bá san o bá kan o ẹ̀yin pé àgbọ̀dọ̀ san o ohun dẹ̀ náà fi ń gbé ṣọ́ọ̀ṣì ga kí ni jésù sọ lórí ìdá mẹ́wàá. ẹ alákọ̀ọ́kọ́ ná yorùbá ní ta bá fún wèrè lọ́kọ́ yóò roko sọ́dọ̀ rẹ̀ tẹ́ ẹ bá bi christian léèrè á kọ́kọ́ máa mú àwọn orin kan wá tọmọdé ta gba ẹ san dá mẹ́wàá yìí. ẹyin ẹyin padà bọ̀ lórí ìjọba ẹ ti padà ẹkọ sáré yóò mọ bẹ́ẹ̀ yẹn tó ní. èyí lohun tó lù wá paláṣẹ sọ́dà mẹ́wàá sọ́dà mẹ́wàá rẹ̀ má ṣe ja ọlọ́run lólè o rántí Málákì orí kẹta ẹsẹ̀ ìkẹsàndé ìkejìlá <laughs> ibẹ̀ yẹn gangan ni mo fẹ́ mú jáde pọ̀ mú padà bọ̀ mẹ́sìn òróǹro kínkínní tí ń bẹ nínú ẹran <laughs> tó bá ti fọ́ mẹ́ran o àbá gbogbo rẹ̀ jẹ́ òróǹro nídá mẹ́wàá rẹ̀ má ṣe jẹ́ ó fọ́ ìdá mẹ́wàá ní òun ni kí ìhó sàdá mẹ́wàá rẹ̀ o kọ́nà rẹ̀ lè là kedere. ṣe rí ibì kan wà nínú Deuteronomy chapter fourteen verse twenty two bíbélì ni jẹ́ kó yé wa pé ẹ̀ẹ̀kan lọ́dún ni ìdá mẹ́wàá bíbélì sọ bẹ́ẹ̀ pẹ́ kọ́ lọ́dún. bẹ́ẹ̀ni ẹ̀ẹ̀kan ni Deuteronomy chapter fourteen verse twenty two àwọn kì í kú òtí eléyìí wọn kì í kóòtù ilé. ó lè wà nù báyìí pé ẹ̀kan lọ́dún ni. ẹ̀kan pàwọ́ mùsùlùmí náà ẹ̀kan lọ́dún náà ni sàkà sàgbọ́dọ̀ bẹ́ẹ̀ ni o but ó ní pé àwọn pastor because of their selfishness because of their center, self-centeredness bẹ́ẹ̀ wọ́n wà self-centered wọ́n wà egocentric in nature oh, oh. wọ́n máa wá sọ fún wọn pé every month ni kódà ẹni tó yáwó yóò sàǹdà mẹ́wàá lórí owó tó yá ẹ eh. dákun ẹni tó yáwó ṣé ọrùn rọ̀ ọ́ láti lọ yáwó ni tó tó bá yẹ lọ́wọ́ lọ́wọ́ ni ṣèbí àkànṣe nǹkan tó fẹ́ ṣe ẹni tó yẹ pé ìnira ló lè débi owó àwọn báńkì wọn máa tún ní kó lọ kó san ọ̀dà mẹ́wàá nínú owó tí ò tí ì mọ bóyá yóò ń rí dá padà bóun tún nílùú dá padà oh, oh. ìgbà tí Jésù wá dé èpè wá ni Jésù ń gbé wọn ṣe èmi ò kan rú ẹ̀rí láyé mi o. Jésù ṣépè fún àwọn tó yá tó fẹ́ sọ̀dà mẹ́wàá èpè yẹn lágbára. ẹni sùn ṣé àwọn tó yá owó èlé ni àbáwọn tó fẹ́ sọ̀dà mẹ́wàá. àwọn tó àtàwọn tó ń gbà àtàwọn tó ń san àwọn méjì ni Jésù fún lépè. tó ń san ọ̀dà mẹ́wàá. àwọn tó ń san ọ̀dà mẹ́wàá bẹ́ẹ̀ ni Jésù fún wọn. níbo ló wà nínú Bíbélì. tẹ́fà lọ́wọ́ the book of Matthew chapter twenty three verse twenty three Jésù ní ègbé ni fún yín ẹ̀ mọ̀ túmọ̀ ègbé ni. àwọn ta ni. ah màá kà wọ́n sìn ìtumọ̀ ègbé ni pé <laughs> ẹ̀ ní soríire ah, olórí burúkú ni ayé yín ò ní da sọ́mùrì gbogbo èpèlè gbé eh. tẹ́fà ní ègbé dàgbà dàgbà ẹ ní soríire ìpayín keke ọlọ́run òfò ọlọ́run àdánù ọlọ́run àìrójú àìráyè ọlọ́run ìtumọ̀ ẹgbẹ́ nìyẹn ìtumọ̀ ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni jésù ní ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti farisí alágàbàgebè nítorí tí ẹ̀yin ń gba ìdá mẹ́wàá àwọn ẹni tó ń gbà ìdá mẹ́wàá bí a. torí pé ẹ̀ ń san ní Matthew twenty twenty three nítorí pé ẹ̀yin ń san ìdá mẹ́wàá. ìyẹn mí ni pé anybody tó bá ń san ìdá mẹ́wàá ń sìn. Jésù fún wọn lépè. Jésù ní èdè òkú àjálù àrẹ ìgò máa bójú tán látẹnu Jésù. bẹ́ẹ̀ ni Jésù ló ṣe pé ó ṣerú èpè bẹ́ẹ̀ wọ́n sì máa ń kọrin kan pé mo fẹ́ dà bí Jésù nínú ìwà pẹ̀lẹ́. Eh, eh kò sẹ́ni gbọ́rọ̀ ìbínú lẹ́nu rẹ́lẹ́kan ọ̀rọ̀ ayọ̀ ni ègbé ni fún ọ kò gbúdọ̀ jọ́rọ̀ ìbínú ẹ̀rọ kò gbúdọ̀ jẹ́ pé ọ̀rọ̀ ayọ̀ lélẹ̀ àwọn tó bá ń gbọ́ akátẹ́wà àgbà ègbé ni fún yín ẹ̀rọ jésù sọ̀rọ̀ bínú rí o. ìbí eléyìí tó sọ yìí sì ń pè ló sọ. ó wá tún wá fọ balẹ̀ rísì tí jésù fi ṣépè fún wa pé ẹ wá fojú fo èyí tó tóbi nínú òfin àánú ìfẹ́ jésù ní gbogbo yẹn lẹ́wọ́ filẹ̀ ẹ̀ bá wá máa ṣàwọn yẹn ẹ̀ bá fìdá mẹ́wàá lẹ̀. ẹ fìdá mẹ́wàá lẹ̀ kẹ́ máa ṣe sàárà ẹ fáwọn èèyàn ní nǹkan. ẹ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣàánú ẹ mójútó òfin ní luke eleven forty two jésù bá tún ṣépè fáwọn tó ń gbà á àwọn pásítọ̀ bẹ́ẹ̀ni ní sẹ́yìn kókò sáwọn àwọn farisi àbáwọn kí lórúkọ tó ń sọ náà àwọn lẹ́fì kò sáwọn lẹ́fì àwọn pásítọ̀ náà wọ́n represent ẹ̀ ń ti tó ń gbà kí ni jésù sọ lórí wọn bá a lè sọ jésù ní àníṣe ègbé ọlọ́run kó máa bá yín. luke eleven forty two bẹ́ẹ̀ ni luke eleven forty two jésù ní ègbé kó máa bá yín ẹ̀yin akọ̀wé àti farisi alágàbàgebè torí pé ẹ̀yin a máa gba ìdámẹ́wàá. torí ẹ̀yin tẹ́ ń gba ìdámẹ́wàá jésù ní pé jésù ní kò ní dáa fún yín. látẹnu jésù kò ní yẹ yín ẹ̀ ní ṣoríire orí ibú lẹ padà ṣe sọmúrì ègbé ni mò ń sọ yẹn o ìtumọ̀ ègbé ni gbogbo èpè tẹ́ ẹ bá lè rò láyé ó ti kó sábẹ́ ègbé ó ti kó sábẹ́ ègbé ni fún yín torí pé ìtumọ̀ ẹni pé wọn ò wọ́nà ọlọ́run ní ránu ọlọ́run. Allahu Akbar látẹnu Jésù. bẹ́ẹ̀ ni Jésù ní í ṣépè. Oh, oh. now ká wá padà síbi tá a ti ń bọ̀ ní gẹ́lẹ́sì ní exodus chapter twenty one. ẹni sọ kéèyàn san ìdá mẹ́wàá sìn kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ mbẹ́ kéèyàn dẹ̀ tún gbà náà kò sọ̀rọ̀ mbẹ́ látẹnu Jésù. bẹ́ẹ̀ ni wọn ò gbúdọ̀ gbà wọn ò gbúdọ̀ san. látẹnu Jésù ìkan tí Jésù gbà pé tẹ̀sán bẹ́ẹ̀ ni mark chapter twelve verse forty one wọ́n ní jésù jókòó ti àpótí ìṣúra àwọn èèyàn wa ń sanwó síbẹ̀ ìyẹn ni instruction tiẹ̀ kó dẹ tako ṣùgbọ́n nǹkan tó sọ létà ni pé ah ẹni obìnrin tó san last yìí ó san ó san ládàá rẹ ju gbogbo àwọn tó kù lọ torí pé ah, nínú àìní ẹ ló ti san ló ti san. so ọ̀pọ̀lọpọ̀ ọlọ́rọ̀ mi ìtàkà ń fowó táàkà àwọn ní ládàá lọ́dọ̀ ọlọ́run ah, ah. ṣùgbọ́n ẹni yẹn torí pé tinú àìní ẹ náà ló ti san jésù ni òun ní ládàá rẹ pọ̀ jù lọ́wọ́. tọ́nà owó tí tọ́tún náà nọ fún lórí tọ́lọ́ nọ fún lórí tó lórí sọ fún wọn fún pé tó sọ fún ọ owó tó ná fún mi ò lè gbé ọlọ́run lọ́bẹ̀ lẹ́sàn. ẹ gan. ọlọ́run ṣe lọ́sàn ọlọ́run sọ lẹ́sàn. kò sẹ́sàn tí wọ́n gbà no still on the attribute of be fitting attribute of God nínú bíbélì eléyìí náà máa ń pa èmi náà lẹ́kún ní Exodus chapter thirty one verse seventeen bíbélì ní àmì ní í ṣe láàrin ọlọ́run àti àwọn ọmọ Ísírẹ́lì pé ọlọ́run dá ọ̀run òun ayé fún ọjọ́ mẹ́fà ní ọjọ́ keje ó sinmi ó sì tutura. ọlọ́run sinmi. ẹ eh, God rested and he became refreshed. ẹni sùúrù abasaidi. ọlọ́run sinmi. ẹ eh, God rested Allah and he became refreshed. ìbéèrè mi ni pé kí ló dé tọ́lọ́run fi rest <laughs> iṣẹ́ wo ló ṣe. ó kọ́ yọrin ni àwọn kò fi dá. ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ ń jẹ́ eh, bẹ́ẹ̀. kí wàá ló ṣe tó fi. wọ́n á fi sinmi. kristian kristian ó máa sọ fún mi pé àá ah, ah, ẹ̀yin náà máa wò náà kí ẹ máa ṣiṣẹ́ ẹ wá ṣí ìyẹn tí the same ọwọ́ ọlọ́run ẹ ṣeun ọwọ́ dá làágà ọlọ́run wá sẹ́yìn pé ah, at least èèyàn ṣiṣẹ́ for seven days pé kódà gan pàṣẹ sọnù ọ̀rẹ́ pé tí èèyàn bá ń ṣiṣẹ́ gbogbo iṣẹ́ lásìkò kí ni o ó lásìkò sí mi ọmọ ọmọ nìyẹn nìyẹn kì í ṣe tọ́lọ̀ bíbélì ni God rested ọlọ́run sinmi and he became refreshed ọpọlọ rẹ ṣẹ̀ṣẹ̀ pé padà. ó wá ó padà invigorate. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣe invigorate ni àbí invigorated. invigorated he became invigorated. Eh, ara ẹ pa ọkùn apá ó mókun padà. ó mókun padà ara ẹ ṣẹ̀ṣẹ̀ yá ẹ o tó gbé stress ti ẹ dákun ṣé yẹrin lọ́lọ́run kò ní àbókúta. ṣọlọ́run ẹni sùúrù tó bá fi lè mú ọlọ́run rìn fírẹ́ṣì ó ti ṣe wàhálà jẹ pé wàhálà jẹ ó ti rẹ ó wá fún ó ti kọjá bẹ́ẹ̀ bá mo ní ìdá ti nara ẹ gbọ́n pò tẹ́lẹ̀ gan ní ilé ìtura <laughs> ká lọ tura wa náà kára wa balẹ̀ ṣùgbọ́n ẹ̀wọ̀n tó lọ sọ fún wa ní alukur'an allah ah, akbar ló fi jẹ́ pé Quran. ó yàtọ̀ òyìnbó kan ó ní i have never seen a book that remained in its pristine purity other than the Quran. Èmi ò tí ì rí ìwé tó remain untampered with, tó remain unedited other than the Quran. Ọlọ́run ní wàhálà kọ́ in Quran chapter fifty sọ́tò cough verse thirty eight ọlọ́ni wọ́n làkọ́ khalaqna samawati wal ard wọ́n máa bàyìnà wọn máa fi síta tìlà yá wọ́n máa má sanna mi lógobin ọlọ́ni lóòótọ́ ni kò sí rọ́ńbẹ́ pa adásánmà àtìlẹ̀ àti ti ń bẹ láàrin méjèèjì fi síta tìlà yá fọ́jọ́ mẹ́fà àmọ́ wọ́n máa má sanna mi lógobin àwọn ọlọ́run àwọn ò kárẹ̀ tiwa kò rẹwà. ẹ kò rẹwà ẹ kò sí lọ́jọ́. o o tó tó lọ ẹ kò sí lọ kò rẹwà ẹ kò sí lọ kò ẹ kò kulakula yín sàn kò rẹwà. kò níbo mi ọlọ́run tún gbé wa. ẹ kúrò fún nílàkàyè èèyàn tó bá nílàkàyè lórí tó bá gbé sọ́ọ̀tún pé ah, ọlọ́run tó rẹ̀ lélẹ́yìí ọlọ́run tó rẹ̀ lélẹ́yìí èwo lọ́lọ́run lọ́lọ́run méjèèjì èwo lọ́yẹ kó jọ́ ọlọ́run ní onílàkàyè onílàkàyè ni àrùn tá à ń sọ ìbáwí o eh. ẹni tó bá nílàkàyè gbọ́dọ̀ wò pa ó rẹ̀ ọlọ́run kò rẹ ọlọ́run ṣé ó yẹ kó rẹ ọlọ́run títí wọ. <laughs> ọlọ́run wa máa yẹ dẹ́kẹ́rù ilà olè albab mm. onílà ká ẹ̀ ló lè ronú sí ìtàn sọ nígbà mi ọlọ́run ní kulla yawmin huwa fi sha'ni ojoojúmọ́ lọ́lọ́run bá ń ṣiṣẹ́ ẹni tí ń ṣiṣẹ́ lójoojúmọ́ táwa ló ṣiṣẹ́ fọjọ́ mẹ́fà tó wá sáré sí mi irú rírẹ̀ wèrè wo nìyẹn ọlọ́mọ ṣì wà lọ́nà ọlọ́mọ ṣì wà lọ́nà kì í tún yẹn nìkan ní Genesis chapter six verse five to six bíbélì ni àfàsà èdè eléyìí tún le díẹ̀ torí pé a gbọ́dọ̀ máa gbọ́rú eléyìí nípa ọlọ́run kádẹ̀ bìlífù pé ọlọ́run ń sọ̀rọ̀ bíbélì ni ìgbà tí ọlọ́run rí pé ńgbà tó ń dọ́mọ èèyàn tán wàhálà ni wọ́n ń fà lójoojúmọ́ àti pé gbogbo ọkàn wọn kìkì ibi ni kò tí ẹ̀rọ dáadáa rí láyé ẹ̀ ibi ni bíbélì ni and God regretted ọlọ́run kábàámọ̀ for creating inú ọlọ́run kábàámọ̀ for creating human being and he grieved him into his heart ó sì dùn bí ọkàn pé. ẹni ah! sùúrù ẹni sùúrù ẹni sùúrù eh, eh. ẹni sùúrù ẹ ń sọ pé n tẹ kàjáde yẹn. bẹ́ẹ̀ni Genesis chapter six verse five to six. nínú bíbélì bẹ́ẹ̀ni nínú bíbélì. ọlọ́run ọba kábàámọ̀ kó dáwọ èèyàn. bẹ́ẹ̀ni bíbélì ni ọlọ́run kábàámọ̀ God regretted. ó kábàámọ̀ pé ó bá a ah, kí ni mo ṣe yìí fún. Eh, ẹ ẹ mọ̀ nǹkan ṣe ni pé àdá ẹnu ni pé ọlọ́run ò mọ̀ pé àwọn èèyàn lè fọkọ̀ tó. ẹ ẹ pé làákà ẹ ò gbé pé àwọn ọmọ ilé máa ṣe nǹkan tí mi ò rán wọn n tí n tá ní regret ni n ah. yẹn regret lé lórí pé mi mọ̀ pé this is going to be the outcome of it. pé àṣìṣe àṣìṣe bọ́lọ́hún yẹn kí ni mo ṣe yìí fún kí ni mo ṣe yìí fún ló bọ́lọ́hún yẹn. bẹ́ẹ̀ni pé ah, ẹ fọkọ ẹ wá ń jojú mi èmi tí mo dá yín tí mo sọ fún pé <laughs> bẹ́ẹ̀ni èmi tí mo sọ fún pé ẹ máa ṣe báyìí àṣé mi tí ẹ máa mi ní knowledge gbogbo àwọn attributes. ọlọ́run ọba nínú kùránì ń tó máa ṣẹlẹ̀ kó tó di páyé jáyé táyé bá tú jáyé tó táyé bá tú tí gbogbo ẹ parẹ́ ọlọ́run ní mò ń pa ẹ̀. ẹ̀gbọ́n tọ́lọ́run sọ ni ọlọ́run wà á mi ṣe in illa min indina wà máa nù nà ziluhu illa biqadari ma'lum ọlọ́run wà á mi ṣe in illa min indina ọlọ́run nǹkan kan ò ní ṣe illa min indina àyàfi kó jẹ́ pátọ̀dọ̀ àwọn ọlọ́run wa ma nunazziluhu a sì ní sọ nǹkan kan kalẹ̀ illa bi qadarin ma'lum àfi kó ti wà nù kádàrà. láti kọ́ tó ti wà programmọ́ tù sílẹ̀ tẹ́pá dẹ̀ mọ̀ pé bó ṣe máa rí rè. tó yẹ pé láṣọ ìsàlànà a ní ah, choice. a ní choice o a ní láṣọ ìsàlànà a àwọn alárabíyá tún jẹ̀dí ìdá. láṣọ ìsàlànà a choice àyàfi àti ká gba nǹkan tọ́lọ́run bá sọ. bọ́lọ̀ ṣe program. ẹ̀yin náà ẹ máa wò ẹ máa wo gbogbo àwọn attributes eléyìí ẹ rí i pé kò bá ọlọ́run bá lọ. kò gbọdọ̀ bá lọ tó bá jẹ́ ọlọ́run o. tó bá pé ọlọ́run tòótọ́ ni o kò gbọdọ̀ bá lọ. so bí yẹn ṣe jẹ́ nípa ti ọlọ́run ni. ok very good inú mi dùn fún gbogbo bẹ́ẹ̀ ṣe dá wa lóhùn yẹn àfáwa abdulhakeem kọlọ́nba má ṣàìjẹ́ kẹ́pẹ́ fún wa eh, inú wa rí dùn púpọ̀ torí pé àfi bẹ́ẹ̀ lásìkò yìí tẹ́tí ẹ̀rọ adá lóhùn fún bẹ́ẹ̀ bí almost twenty to twenty five minutes yìí ó ti pọ̀ jù èyí ò gbọ́dọ̀ gbọ́rú eléyìí tó bá pọ́n nílà ká tó bá gbọ́ tó bá ńlá etí tó bá farabalẹ̀ gbọ́ tó bá jẹun tó ń ronú àwò pé kí lòun ń ṣe kóun ronú sọ̀rọ̀ ara òun ǹjẹ́ nínú bíbélì àbí kùránì uh, láti ẹ̀ lọ́rọ̀ ọlọ́run ẹni tí ta lọ́rọ̀ ọlọ́run ṣé ó yẹ ká tiẹ̀ bá ẹni tí tó bá jẹ́ contradiction nínú ẹ̀ ẹ mọ tí mo mean ni pé nísìn kọ́lọ́run sọ pé ọlọ́run ọba ẹyọ kan ni mí o ká wà lọ bánu kùránì again pé ọlọ́run ọba mẹ́ta ni o kó wá máa kó ti takora wọn ǹjẹ́ ó wà nù kùránì àbó wà nù bíbélì kẹlẹ̀ yànnànú ẹ̀ fún wa kábàlẹ̀ wò pa ìwé yìí o síwèé yìí wa contradiction wà nílé kò sínú eléyìí ẹ bá wa tojúbọ ẹjọ tó Ọlọ́run. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulilayi. ẹ rí i pé alukur'an Ọlọ́run ti perfect alukur'an Ọlọ́run ní alif lamim dhalika alikitaabu la raiba fihi hudan lil muttaqin Ọlọ́run ní sẹ rí alukur'an yìí o la raiba fihi la shakka fihi mm, mm. kò sí iyèméjì ń bẹ o hudan ìmọ̀nà lil muttaqin fáwọn tó fáyé mọ̀nà fáwọn tó páyà Ọlọ́run ba àwọn olùpáyà Ọlọ́run ba olówó àbò níbo mi Ọlọ́run ní wàá ń kó tó mímọ́ razalna ala abdina Ọlọ́run ní if you are in doubt nínú tẹ́ ta sọ̀kalẹ̀ fún ẹrú wa pàtúbì súrà tí mi mìfì ẹ lọ mú súrà tó dàbí tiẹ̀ wá mm. wọ́n dé oṣù adáàkún mi dònìlà kẹwàá lọ mú ẹlẹ́rìí mi tó yàtọ̀ sọlọ́ọ̀bá wa in kuntum sadiqin tó yẹ pé lódodo ní níbòmí ọlọ́ni kú laistamatul iswal jin aláàyàtú bimithli hadha al-Qur'an ọlọ́ni ìrẹ́ ànábì sọ fún èèyàn àtàlìjẹ̀nú kí wọ́n lọ produce the likeness of the Quran. láyà tún nàbí mithlihi wọn ní lè mú wa abáṣáì pàlàkà náà bá àdóhùn lè bá àdóhùn sọ yìí rọ kódà kí apá kan wọn máa ra apá kan lọ wọn ọlọ́run wọn ní lè ṣe ló fi jẹ́ wípé ẹ wá wo àwọn súra kan bọ́gà mi ṣe máa ń kànú alukur'an ẹ tí ó mọ parí pẹ̀lú àwọn aráàfin kan yóò sì mọ bálaka ẹ̀ mú sọ pé kúlù hu ahad ẹ pé dáà parí ẹ̀ Allahu samad dáà parí ẹ̀ lámì àlídù àlámì ulad ẹ pé dáà parí ẹ̀ wàlámì àkólà okòfò ahad dáà parí ẹ̀ bàbá wo suratul kawthar iná àtọ́ iná kàlí kawthar sí rọ́ọ̀ ló parí ẹ̀ fasọ́lì lérò bí kàwọn ni ha ẹ̀ rí pé rọ́ọ̀ ló parí ẹ̀ ìmìnà ṣáá ni aka hu àlà ẹ̀ rí pé rọ́ọ̀ ló parí ẹ̀ kúlẹ̀ àwòzò bẹ̀rẹ̀bì nas sí ló parí ẹ̀ maliki nas láì nas gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ti délẹ̀ ẹ̀ rí wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó wà challenging ọ̀rọ̀ tó wà challenging ẹ pé ẹnìkan tó ní làákàyè kẹ́ ẹ wá ní kí gbogbo ọ̀rọ̀ rẹ̀ kó máa parí pẹ̀lú aráàfin kan pẹ̀lú alifábẹ́ẹ̀tì ẹ̀hẹ́ fàpẹ̀rẹ̀ ní ìsìn káwárí kéèyàn wá ní òwà òun lè ṣe dáadáa kó wá dé kó ní Àfà Saheed o ẹ sọ fún mi pé ẹ ti dé o kí lẹ fẹ́ jẹ o ẹ ó ti pẹ́ tẹ́ ti jòkó ẹ rí i pé tó bá máa fi sọ̀rọ̀ díẹ̀ ẹ rí i pé àwọn èèyàn máa ká ọmọ nígbà eh, ìpínlẹ̀ abiyamọ ta lọ́mọ ẹ wá ṣẹ̀ ṣẹṣẹ ta ló ṣẹ̀ torí wípé ọlọ́run nìkan ló wà fún kòtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló nínú quality ẹ̀ òun nìkan ló lè ṣe tó dẹ̀ máa ní mí nì. bẹ́ẹ̀ ni tẹ́nìkan kan ò sì ní kò ní question ẹ̀. Allahu Akbar. ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi creation náà in the book of Genesis chapter one verse twenty six to twenty seven bíbélì ní ọlọ́run ní ẹ wá ẹ jẹ́ kí á dá àwọn èèyàn ní àwòrán ara wa àbá àwòrán ara wa kan náà. ẹ bẹ́ẹ̀ ni ká dá èèyàn ní àwòrán ara wa. bára ṣe ń tọ kọ́lọ́ náà máa tọ bẹ́ẹ̀. ẹ bẹ́ẹ̀ ni bá ṣe rí bọ́lá ṣe jàsúpọ̀ náà ń tọ̀ ká dá èèyàn ní àwòrán ara wa. ẹ ká tiẹ̀ kọ́ ẹ já mọ́ mu díẹ̀ díẹ̀ ṣe mọ̀ pé kọ́lọ̀ wa vary ẹ̀yin ni èèyàn pupa lẹ́yìn èmi rè èèyàn dúdú lèmi. ẹ ẹ má fà wá wé àwa èèyàn dúdú eh. chinese ńkọ́. ẹ ẹ mo fẹ́ mu dé mo kọ́kọ́ fẹ́ mu lọ́dọ̀ tiwa mi pé èèyàn dúdú yóò máa claim pé òun wà ní image of god èèyàn pupa yóò máa claim pé òun wà ní image of god wọ́n gba àwọn kan ní pygmies àwọn rárá àwọn náà máa claim pé image of image of ní isaiah chapter forty verse eighteen and twenty-five ó ní ta lẹ fẹ́ fi ọlọ́run wé àbí àkàwé kí lẹ fẹ́ fi ṣe pẹ̀lú ọlọ́run ìdí nìyẹn ẹ fi rí pé tá a bá padà sínú alukoran ọlọ́run wà lámìyà kó là ó kó fún àná Allah is an uncomparable compare entity a lè fọlọ́run wé nǹkan kò sí tá a lè fọlọ́run wé rárá ọlọ́run wá sọ nínú alukoran pé lakọ̀dẹ̀kọ̀lákùnà ìsánáfí ahsan tẹkùwìm ọlọ́run ní adọ́mẹ̀ẹ́dẹ́nìyàn láwòrán tó rẹwà kì í ṣe láwòrán ọlọ́run àwòrán tó rẹwà la dá wọn dúdú adábẹ́ pupa adábẹ́ àyìnrẹ́ adábẹ́ àfin adábẹ́ ẹni tó dúdú gan adábẹ́ ẹni tó pupa gan adábẹ́ nínú àwa àmì àwọn ọlọ́run Allahu Akbar àmì ọlọ́run ni ẹlẹ́ẹ̀kejì tí bàbá tún mú wá nínú contradiction tó jẹ́ pé ó fi ojú hàn gan-an òun náà ni ọ̀rọ̀ ti àgbélébù eléyìí máa ń dá wàhálà alẹ́ nínú Christendom torí pé Ah, àwọn kan sọ pé wọ́n kan Jésù àwọn kan sọ pé wọ́n kan Jésù náà ẹ jẹ́ kí n sáré mu wá nítorí àsìkò wa alákọ̀ọ́kọ́ ta ló gbàgbé lébu Jésù. wọ́n ní Jésù ló gbé. ẹ right torí pé wàhálà máa ṣẹlẹ̀ tí ọmọ bá jẹ́ tẹ́ bá fún àwọn ọmọ ní question tí ó bá yẹ pé John lọmọ ń kà ọmọ máa sọ fún yín pé in the book of John chapter nineteen verse seventeen pé Jésù ló gbàgbé lébu ààrẹ làṣàkà fi dálé. ohun tí gbogbo wa gbọ́ eh, eh, nìyẹn. ẹ̀hìn tó kà nìyẹn that is it contained the book of John chapter nineteen verse seventeen pé Jésù jáde lọ ó ru àgbélébù ara rẹ̀ fúnra ara rẹ̀ débi tí a ń pè ní agbárí èyí tí í ṣe ní èdè Hébérù Gọ́lgọ́tà bẹ́ẹ̀ ni ta gbọ́ mi. Ah, máàkì wá yarí pé máàkì ni ah, dọ́ọ̀nù eh. yéé tara ẹ irọ́ rẹ ti pọ̀ jù kò má má rí bẹ́ẹ̀ o sí ń bẹ́ẹ̀. ta ló sọ fún ẹ pé jésù ló gbàgbé lè bá ọ kọ́sì lọ́jọ́ ṣé wọ́n wà ń bẹ́ẹ̀ ni ìwọ tó ti sá lọ. ó ń bá fà. mark chapter fourteen verse fifty bíbélì ní gbogbo wọn sì fi sílẹ̀ wọn sá lọ ìgbà tí wọ́n fẹ́ crucify jésù ta ní ń jọ́dẹ apẹ̀rin wájú ọdẹ apààyàn ta lọ máa kú arápá wájú ọmọ akúnyẹ́yẹ́ àwọn tó bá jésù jẹun they dine with jesus they fellowship with him ìgbà tí wàhálà dé wọ́n lọ. wọ́n sá dànù. àwọn nigerian christians tẹ́lẹ̀ rí jésù rí àwọn ni wọ́n máa ń kọrin pé bí iná bá ń jó èmi ò tẹ̀lé jesus òjò ló ń rán àwa tẹ̀lé Jesus òrùn ló ń rán àwa tẹ̀lé Jesus bínà bá ń jó bójò rọ má tẹ̀lé dúró tí mi Jésù má tẹ̀lé ẹ̀dópin irọ́ ni alẹ́ rọ ni àwọn tó kọ́kọ́ àwọn tó bá Jésù jẹ́ ní mark forty five fifty gbogbo wọn sá lọ wọ́n sá dànù now má má sì wá ní à ah, John ta ló sọ fún ẹ pé Jésù ló rà gbélé wa kó sì lọ́jọ́ o sí ń bẹ. o sí ń bẹ jàre ah ìwọ tó sí ń bẹ ìwọ tó yẹ pé. kí wàá sọ kí ni mark lọ sọ. mark wa ni in the book of mark chapter fifteen verse twenty-one mark ni wọ́n fi agbára mú ọkùnrin kan tí wọ́n ń pè ní simoni ará kérénì. ó ẹni sùúrù luke sọ pé. Eh, mark mark chapter fifteen verse eh, twenty-one. Eh, títí nọmba. nọmba one john john chapter nineteen nineteen verse seventeen ó sọ pé jésù ló gbàgbé lébè fún rẹ. ẹ ló gbé débẹ̀ ó gbé dé gọ́lgọ́tà tẹ́ẹ̀rì báyìí ẹ kò sẹ́ni kankan kò sẹ́ni tó ẹ̀pù ẹ̀ bẹ́ẹ̀ ni rárá ẹnì kankan kí wàá ni máàkì wa sọ. máàkì ni ah, olóṣì ni olóṣì ni john fake report ló ń gbé máàkì wa ní ṣé ẹ rí jẹ́ ọkùnrin kan ló gbé àgbélébù jésù ló bá gbé ẹ̀wọ̀n pè ní simoni arakereni bàbá alessandro àti rọ̀húfù ẹni tí ń kọjá lọ tí ń ti gbèríko bọ̀ ẹ̀wọ̀n ń lọ jẹ́jẹ́jẹ́ wọ́n kàn mú ọgbẹ́ni wábì wàá gbàgbé lébu náà. báwọn ọlọ́pàá ṣe máa ń bọ̀ ọ̀bọ̀ ìdìbò tó máa ń tọ́ wọn. ọlọ́mọ mú wọn anyhow àwọn ọmọ ọlọ́mọ tá à ń ṣe nǹkan kan bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ wọn kírímínà ni wọ́n. wọ́n wá ní wọ́n wá fi agbára mú ọkùnrin bíbélì tí wọ́n ṣàlàyé pé ó tún wá gbèdé gọ́lgọ́tà èyí tí í ṣe ìtumọ̀ agbárí náà ta ló wá gbàgbé lébu jésù ṣe wọ́n ní ẹ ó wà nínú mark nsìn mark fifteen verse twenty one pé simon arakere ló gbede golgotha ní john chapter nineteen verse seventeen wọ́n ní rárá o jésù ló gbé nǹkan ta ló wá gbé nǹkan jésù ẹyà tọrọ bá ti rí báyìí ọgá mi ni ẹ jẹ́ ká pè ẹyẹ mú john èmi mú john èmi náà mú mark ah. nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọlọ́run má ṣì wá lọ́nà <laughs> Ọlọ́run má ṣì wá lọ́nà ẹlẹ́ẹ̀kejì nínú ẹlẹ́ẹ̀kẹta nínú contradiction tí màá mú wa òun náà ni ẹlẹ́ẹ̀kejì nínú crucifixion ìgbà wo ni wọ́n pa Jesus Christ ní ní John chapter nineteen verse fourteen bíbélì ni ó sì fẹ́ẹ̀ jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ìgbà yẹn ni wọ́n ń pariwo pé mú un kúrò mú un kúrò kàn án má gbélébùú that means pé as at sixth hour wọn ti pa jesus christ. lago mẹ́fà. ẹ eh, ẹ eh, sixth hour bí wọ́n ṣe máa ń gbé wá ní the sixth hour wọn ti pa jesus christ. Ah, orí máàkì kan gbóná bó ṣe rí ni máàkì bá pariwo gan ah, jọ́ọ̀nù yéé tẹ̀ra irọ́ rẹ ti pọ̀ jù kò má má rí bẹ́ẹ̀ o sí àkóṣì lọ́jọ́ ìwọ́n tó ti sá lọ o mọ nǹkan kan jàre o sí ń bẹ ká sọ fún ẹ bó ẹ ah, ló ń fún ó ń fún john ló ń pa ó ń parọ́ o mọ nǹkan tó ṣẹlẹ̀ eh ẹ ọkùnrin ní wákàtí kẹta ọjọ́ ni wọ́n ti kan Jésù má wọ́n ṣàgó mẹ́fà o wọ́n ní wákàtí mẹ́fà wọ́n ní wákàtí kẹfà yẹn gan wọ́n ṣẹ̀ṣẹ̀ ń múra àti sẹ́ni bọ́ọ̀ eléyìí ni àwọn ti kan látago mẹ́ta ọ̀yà ọ̀yà ìjàkà tó ń pin tọ́rọ̀ bá rí báyìí ẹ̀yẹ́ máa go mẹ́fà ah, aago mẹ́ta lèmi fẹ́ mu. ẹ ok mi ò máa go mẹ́fà nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọlọ́run mọ̀ sí wa lọ́nà. Ah, kíkan ka máàkì kọ́ wá sọ pé ah, ah sixth hour ni wọ́n pa jésù kíkejì sọ pé no no no no sórí ẹ ṣé wọn po kẹ́míkà pọ̀ fún ẹ ṣé <laughs> wọn po kẹ́míkà pọ̀ fún ẹ rárá o rárá o wákàtí kẹta ni wọ́n pa yóò di wàhálà nínú ọ̀rọ̀ ọlọ́run àbíbélì sọ pé ọ̀rọ̀ ọlọ́run God is not an author of confusion ọlọ́run kì í ṣọba rúdurùdu àfọba àlàáfíà ẹni máa wá wò ó bí wọ́n ṣe wá pa jésù torí àsìkò wa ká lè tètè kúrò lórí ẹ̀ ẹ̀ tó ara ẹ̀ bẹ́ẹ̀ ni now báwo ni wọ́n ṣe pa jésù ní john nineteen eighteen wọ́n ní níbi tí wọ́n gbé kàn án má gbélébù ẹ wò àgbélébù wẹlé. báyìí ẹ jẹ́ kébì báyìí nọ̀wọ́ báwo ṣe ọ̀nà báyìí eléyìí ló pọ̀ mọ̀ ọlọ́run jẹ́ kúkú àgbélébù o bí wọ́n ṣe ni wọ́n kàn àwọn orthodox christian wọ́n ní báyìí ni wọ́n ṣe pa jésù ah akpa bàbá oṣù bá rí ah eh eh eh, eh. jọ́ọ̀nù yéé tara ẹ irọ́ rẹ ti pọ̀ jù kò mà mà rí bẹ́ẹ̀ ó sì ń bẹ̀ kó sì lọ́jọ́ ọlọ́run pa jésù o ó ní àwa sì ní ẹlẹ́rìí in act of apostles chapter ten verse thirty nine bíbélì ní àwa sì ní ẹlẹ́rìí ohun gbogbo tí ó ṣe ní ilẹ̀ àwọn Júù àti ní Jerusalem Jésù tí wọ́n pa tí wọ́n sì gbé kọ́ sórí igi. báwo wọ́n ṣe báyìí. ẹ tàwọn ajẹ́rìí lélẹ̀. tàwọn ajẹ́rìí Jehovah wíkẹ́dness. ẹni pé àwọn ajẹ́rìí Jehovah ẹni pé dábàá ń wo àwọn kíní àwọn Jehovah wickedness àmì sorry Jehovah witness ẹni pé bí wọ́n ṣe kan Jésù tí wọ́n ni. wọ́n kọ́ máa gbélé àwọn tó dọ́s christian wọ́n kan Jésù tí wọ́n bá àwọn tó dọ́s àwọn kan tí wọ́n ẹ dákun ìbéèrè ni pé báwo ni wọ́n ṣe kan Jésù má gbélé. Ah, ah ẹ rí i pé eléyìí dàrú la fi ń sọ fún wọn pé àníṣe Islam yín lọ́nà ẹ wá ka Quran kẹ ẹ rí ìlànà ìlànà ẹ̀sìn Jésù ìlànà ẹ̀sìn Mósè ìlànà ẹ̀sìn Isaac ìlànà ẹ̀sìn Yakub gbogbo ẹ̀sìn tí wọ́n ṣe ẹ wá ka Quran kẹ wá rí àníparí ìtí mú níbi ọ̀rọ̀ contradiction òun náà ni ọ̀rọ̀ nípa Ọlọ́run ní Exodus chapter thirty three verse twenty bíbélì ni kò sẹ́ni tó lè rọ́ Ọlọ́run nítorí kò sẹ́ni tó lè rí Ọlọ́run kó jì wọn náà sọ pé wọn lè rọlọ́run wọn náà sọ pé wọn lè rọlọ́run bẹ́ẹ̀ni bíbélì náà sọ bẹ́ẹ̀ in Exodus chapter thirty verse twenty bíbélì ni kò sẹ́ni tó lè rí ọlọ́run kó yè bẹ́ẹ̀ni ìyàlẹ́nu ló tún wá jẹ́ fún wa náà nínú the same bible in the book of exodus chapter thirteen verse eleven. Ah, bíbélì exodus ẹ̀ náà rẹ̀ sọ pé wọn náà lè rọlọ́run. ẹ̀mí the same exodus náà exodus thirteen verse eleven ó ní a ah, olúwa sì bá Mósè sọ̀rọ̀ ní ojúkorojú ẹ jẹ́ lọ wò exodus chapter thirty three verse eleven olúwa sì bá Mósè sọ̀rọ̀ ní ojúkorojú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àti ọ̀rẹ́ ṣe ń bára wọn sọ̀rọ̀ báṣe jókòó ti ra báyìí abdulhakeem sì ń bá saheed shitu sọ̀rọ̀ báyìí ẹ bá ti báṣe jókòó báṣe kọjú lọ ṣé o tó ń fọ́n bẹ́ẹ̀ ni wàhálà ẹ̀ máa ń ṣe sọ nìyẹn exodus chapter thirty three verse twenty bíbélì ni kò sẹ́ni tó lè rọ́ ọlọ́run kó yè ọlọ́run sọ fún Mósè ìwọ kò lè rí ojú mi nítorí kò sẹ́ni tí rí mi tí yè December náà ló rárá o olúwa sì ní Exodus thirty three verse eleven olúwa sì bá Mósè sọ̀rọ̀ ní ojúkorojú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àti ọ̀rẹ́ ṣe ń bá ara wọn sọ̀rọ̀ ẹ wo nǹkan ọlọ́run ṣe wà lọ́nà. àmì o. Ah, now mo rò pé a ti dáhùn yẹn. ẹ ti dáhùn àwọn ìbéèrè yẹn but torí pé ọjọ́ ti lọ wọ́n lè ti ń pè ó sìn mo wá fẹ́ kẹsàrẹ́ dáhùn ah, nípa ọ̀rọ̀ báwo la ṣe ń jọ́sìn nínú bíbélì ìmí tó bá kù ọ̀la ẹ̀ tí travel padà ayò máa continue báwo la ṣe ń jọ́sìn báwo náà ṣe jọ́sìn nínú bíbélì ẹ fún wa ah, lẹ́sìn torí ọlọ́run torí ọjọ́ ti lọ ní ṣókí tó bá yẹ̀dí ní ọ̀la a tún máa continue. Ah, eléyìí rán mi létí ẹ ṣeun eléyìí rán mi létí ọ̀rọ̀ tí bàbá wa ah, bẹ́ẹ̀ ni Sunday Igboho Adéyẹmọ. ṣé pé mo ẹ ti rántí mo pè yín ní ọ̀sẹ̀ tó kọjá bóyá Sunday kan méjì ń sìn báyìí tí mo ránṣẹ́ pè yín pé àfàwọ̀ abdulhakeem ẹ̀gbọ́n mi Sunday Igboho wà ní àjà pẹ̀lú ẹ̀gbọ́n mi elétù mo wà lọ́dọ̀ wọn nígbà tí mo wá wà lọ́dọ̀ wọn èmi àti wọn wá jọ ń sọ̀rọ̀ àṣà ń sọ̀rọ̀ ọlọ́run wọn sọ mi pé à táwọn bá rí ẹ̀rí nínú bíbélì pé wọ́n ń kírun o àbí jésù kírun o àbáwọn rí sáìnì tó yẹ kírun nínú bíbélì o àwọn rẹ́dì láti máa kírun mo wá ránṣẹ́ pé mo wá ń pè yín lóòrùjọ yẹn ẹ̀yin ń sùn lọ́wọ́ ṣùgbọ́n mo wá fẹ́ kẹ́ bá wa dáhùn tó rántí ń pèrò ń sìn àbí ká fi sí sí ọ̀sẹ̀ ọ̀la ni. Eh, pẹ̀lú ògo ọlọ́run ẹ eh, ká fi sí ọ̀la torí pé ilẹ̀ àbí kílẹ̀ wò bẹ́ẹ̀ ká dáhùn eléyìí ká wá fáwọn yòókù sọ́la. ok ẹ lè bá wa dáhùn eléyìí. aláwọ̀ kan ni pé níjọ́ náà àwa náà ṣe ti program kan ó dà pé kinní la wà níjọ́ náà mo wé láti ṣe lecture mọ́júmọ́ ká tó di pé adóṣogbo níjọ́ náà ó pẹ́ díẹ̀ so ibi tí mo sùn sí náà ni mo ibi tí mo wà náà mo gbàgbé sùn lọ sí níjọ́ náà ọ̀rọ̀ náà ká mi lára púpọ̀ pé àṣì ah, Sunday Igboho ìbáṣe wípé Chief Sunday Igboho mọ ti ń bẹ nínú Islam ni islam ni wọ́n máa ṣe ìbáṣe wípé wọ́n máa tó wà nínú bíbélì nípa ọ̀rọ̀ ọjọ́sìn ni eléyìí ni wọ́n bá tẹ̀lé ẹ̀rí iṣẹ́ àwò. ẹ̀ṣẹ́ àwò kárì. gbogbo àwọn ànẹ́bí ọlọ́run pátá ìforíkanlẹ̀ ni wọ́n fi sin ọlọ́run. Allahu akbar. kò sí ànẹ́bí ọlọ́run kan tó fi tó tó tó kọrin tó lùlù tó pàtẹ́wọ́ tó jó nínú bíbélì. tó fi tó fi jọ́sìn fọlọ́. ọ̀rọ̀ sáàmù ni wọ́n máa mú wa wọ́n ní sáàmù sọ pé ẹ jẹ́ ká fi orin ká fi ìyìn lẹ́yìn sáàmù ẹ mẹ́lòmíì wá ìbá Jesus Christ gan ǹjẹ́ Jésù kọrin ǹjẹ́ ó lùlù ǹjẹ́ ó pàtẹ́wọ́ ǹjẹ́ ó jó ǹjẹ́ ó sọ fún wa pé bá a ṣe lè sin Ọlọ́run nìyẹn hmm. ẹ sọ pé Christian kò establish uh, the mode of worship tí Jésù fi lélẹ̀ ká máa fi sin Ọlọ́run ẹ rí i pé wọn ò ní lè rí nǹkan kan mú wa ṣùgbọ́n bá wọn ànábì Ọlọ́run kódà jẹ́ kí n mọ́ra àlùwàlà in the book of Exodus chapter thirty verse seventeen to twenty-one bíbélì kọ́ wa bá ṣe ṣàlùwàlà rẹ̀ ní verse twenty-one ó ní èyí yóò sì di ìlànà fún yín títí láéláéláéláé ní verse twenty-one Exodus chapter thirty verse seventeen ìgbà tí jésù náà dé in the book of john chapter thirteen tá a bá gbé láti verse three downward bíbélì ni ó wá jésù bu omi sínú àwọn kòtò kan ó wá bẹ̀rẹ̀ sí fọ ẹsẹ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ ó fọ ẹsẹ̀ àwọn ọmọlẹ́yìn ó bẹ̀rẹ̀ sí ẹ mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe wà á rọ ọmọ ojú náà kan nu wọn ìkan nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ Simon Peter nígbà tó rí pé jésù ń fọ ẹsẹ̀ ọ̀nà olúwa ewé ló ń ṣe ìgbà dúró náà ó fọ ọ lè fà mí lẹ́sẹ̀ jésù ni sórí tí mò ń ṣe ń sìn o kò tí ì yí ẹ ṣùgbọ́n yóò máa yí ẹ níkẹyìn ìtumọ̀ ẹni pé yóò yí ẹ tí Muhammad bá dé. sallallahu alayhi wa sallam. jẹ́ ẹ̀ simon sanwó peter wa ó yé mi kò yé mi wa ni ò ní fọ ẹsẹ̀ iṣẹ́ ah jésù wa ni ah, ọ̀gbẹ́ni kí ló ń ṣe tí màá ti fọ ẹsẹ̀ o kì í sọmọ lẹ́yìn mi látòní lọ. ìgbà tó wá rí pé ojú ọ̀gá gbóná dé ọ̀ni àá eré la gbé wá a ah, kì í ṣe pa serious bẹ́ẹ̀ ẹ̀fọ́ ó dáa ó dáa ó dáa kì í tẹ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ mi nìkan wàá bá mi fọ ẹsẹ̀ mi wàá fọwọ́ mi wàá tún bá mi bomi sórí mi. níbẹ̀ thirteen ẹ̀ eh, John thirteen thirteen jésù ni ẹ̀yin pè mí ní olúwa àti master òótọ́ ni èmi tí mo wá jẹ́ mástà yín tí n bá ń fọ ẹsẹ̀ yín àpẹẹrẹ ni mo fi lélẹ̀ fún yín ẹ máa ṣe é àpẹẹrẹ in quote àpẹẹrẹ ni mo fi lélẹ̀ fún yín ẹ máa ṣe bí mo ṣe ṣe fún yín. aláàpá kọ́ máa ṣe lọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá pẹlẹ̀ lọ́mọ lẹ́yìn jésù bẹ́ẹ̀ni ó gbúdọ̀ máa ṣe. làwọn sẹ̀lẹ̀ máa ń ṣe náà ń ṣe mọ̀tòkàn yẹn pé wọ́n mú láàbọ̀ ẹ̀rí pé àwọn sẹ̀lẹ́kẹ́ tó wọnú ṣọ́ọ̀ṣì wọn omi kan ti wà mẹ́ta ń gbé síbẹ̀ wọ́n fi ń tán wọn làwọn ṣàlùwàlá àlùwàlá tó bá fẹ́ ṣe rí àlùwàlá yóò wá sínú Islam náà àwọn ànábì Ọlọ́run báwo ni wọ́n ṣe sin Ọlọ́run tá a Genesis chapter seventeen verse three Abraham sin Ọlọ́run ní dojúbolẹ̀ ẹ wàá mọ tó ṣẹlẹ̀ pé àfà ẹ mọ̀ pé yẹn kọ́ntínú tó bá di lọ́la àmà tó láti gbẹ̀rùn dúró báyìí àdègbọ̀dọ̀ sáyé lọ kírun kọ́lọ̀ bàmá ṣe àìforíjì wa àfà ẹ ṣàdúrà fún wa tẹ̀bá lè ṣàdúrà fún wa tán ká parí program tó bá di lọ́la àmà kọ́ntínú tó láti pè ń bẹ̀rẹ̀ ń sẹ́ agbọ́dọ̀ tètè kírun ní ṣáájú wa. àbẹ̀lọ́ ọba nọ́là èyí tá a wí nírọ̀lẹ́ ọlọ́mọ ṣe ní ìbálẹ́jọ́ aburú fún wa nílẹ̀ ayé bí àti lọ́jọ́ gbèdé àkè àmọ́ yóò bá ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n èyí tá a bá wọ́n ní àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí tó bá ti dé inú ẹ̀ àdòdìdì abẹ́lọ́mọba ọlọ́run kó mọ́ṣà jẹ́ kó lapa dáadáa lára wa àti gbogbo àtàwọn tá à ń sọ àtàwọn tá à ń gbọ́n náà ọlọ́mọṣà jẹ́ nínú Quran ọlọ́run ní wáyé bíbútàlá Ibrahim rọ́bùhù bìkálíbà tí fa àtàmà òun náà kọ́lá ìníjà ìlú kàlínà sí ìmáàmá ọlọ́run ní ìdànẹ́bì àìrẹ́ Ibrahim kò ti borí gbogbo ìṣòro gbogbo àdánwò àmì àdánwò tá a gbé wa bẹ ìníjà ìlú kalinasi ìmáàmà mo fi ọ́ṣẹ̀ mọ́ọ̀mù gbogbo ayé Ibrahim wàmí lórí àti gbogbo àwọn àrọmọdọ́mọ ó túmọ̀ sí pé tá a bá wo bàbá wa náà dáadáa àrọmọdọ́mọ Ibrahim ni wọ́n jẹ́ torí pé ọlọ́run ní àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ náà wọ́n mọ̀ jẹ́ mọ́ ipò náà ọlọ́run mọ̀jọ́ bàjẹ́ lórí yín ọlọ́run mọ̀jọ́ bàjẹ́ lórí yín ọlọ́run wá jẹ́ kẹ́ ṣáájú àwọn èèyàn pẹ́ nínú àlàáfíà nínú owó àti nínú ẹ̀mí gígùn gbogbo ẹnikọ́ ọlọ́run ṣe fún yín láhàá ọ̀làwọ̀là àkúrà tẹ̀lé gbogbo ẹni tẹ́ ń wò wá náà ojú yín ò ní fọ́ ọlọ́run ó sì ṣe é ní sábàbí dáadáa fún yín ọlọ́run ṣe ní sábà bí ìmọ̀nà fún yín la hawla wala quwwata illa billah allahumma la tada' lana dhanban illa ghafarta wala hamma illa farajta wala dayna illa qadayta wala hajjata min hawaji dunya wal akhirah illa qadaytaha ya rahman rahimin rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana qina adhaban nar wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi al-akhyar wa sallama taslima kathira السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام